Miliki Express lè tẹ̀sọ́ ní Miliki Express Abdulatif Adédìméjì Adétọ́lá oṣù ọ̀làlẹ́yìn náà ni lórí ètò lẹ́nìí yéè gbọ̀ngbà sọ kùtùkù àwù hmm? anywhere go now yíbo àní ajíṣe bí ọ̀yọ́ àárín ọ̀yọ́ oṣù bí ìyẹláyà gbọ̀ngbà sọ. lórí ètò lẹ́nìí ee gbọ̀ngbà sọ nítorí àlejò mi tó wà lórí ìkàlẹ̀ yìí yé wà <laughs> ẹ bá ti rí ẹ wò pé ó kú òǹṣeré wèé gbogbo nǹkan ló wà òkè ó sẹ́lẹ̀ńkẹ́ jọ̀rọ̀ ó sexy ó luscious ó jésù kristi. alright àlejò mi lórí ètò tèmi kò lórúkọ méjì orúkọ rẹ̀ lydia ayọ̀ ọlámípọ̀sí exen ẹ káàbọ̀ sórí ètò miliki express. Mm, olùtù ẹ kásán ṣé dáadáa la bá yín. ó ní kò sóṣì àtẹ̀tẹ̀rí pé kò sóṣì ó yẹ ẹ bá ń wo kámẹ́rà ẹ jù sí wọn lé. ayọ̀ ọlámípọ̀sí ìlú tábàlù tó ń dún ọlọ́run mà ní èmi bẹ̀ ọ́ èdùà káyé mi màmá bàjẹ́ ojú má ti wá àwa mm-hmm. níbi ó yẹ ká ti gba ẹ̀yẹ.